راكبوا في الفلك دعوا الله له الدين فلما نجاهم إلى البر هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين طيب بارك الله فيك جزاك الله خيرا وأحسن الله إليك إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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

ṣẹ́kí ẹ̀fà ìnáwó mẹ́fà wó ìrọ̀dọ́ 2017 ibi sórẹ́tùl ankabotun òtítàláhùn amẹ́rò títàláhùn dùkàdáhùn adínàbárì wà ilẹ̀ ìkàfẹ́ bọ̀dọ́wọ́ mọ́tàbálẹ̀ bẹ́ẹ̀ bá ní òdùkùlò dòǹgbòǹgbò ònà mílẹ̀ jáde máa pa adùtẹ́ni rẹ̀ ònà mílẹ̀ múdẹ́hùn kò máa dùn ṣiṣẹ́ bọ́ kí yẹ kọ́kọ́ kí wá máa odún máa gbọ́ ilẹ̀ yìí nàlẹ́ òye ni ilẹ̀ yìí ẹ̀wọ̀n ẹ̀yárí yú ẹ̀wọ̀n kì máa ṣeun dúnú lẹ́wọ̀n ilẹ̀ kìdẹ́ ìkìí وما هذه الحياة الدنيا إليه ودجو إليه لايف إليه شنقو لهم يشين إلا لعب إلا لهو ولعب سيدي إياتي لهو سيدي وقبلانيو ولعب باياتي وهو يشين láàwọn wọlé ẹ̀bùn ilẹ̀ iṣẹ́ ọdún ńgbẹ̀nàgì máa nọ yọ̀ náà nínú ṣe dé láàwọn wọlé ẹ̀bùn ẹ̀wọ́n lè pé àyà ọmúnẹ̀kì àdàbí yá kábáyì ń gbé dìlẹ̀ kọ̀ndẹ́m kàkí ṣeun dúkù náà àwọ̀ mẹ́ẹ̀dọ̀ língẹ́língẹ́ ẹ̀ǹkàláwọ̀ anyákàgbélẹ̀ yẹni lẹ́ ibùn wọ láàwò ń gbẹ́ bọ̀bọ̀ tí láàwò wọ lẹ́rìbùn ẹ̀tí nílé kẹ́lí makidari kó fi sórẹ́tùlẹ̀ ànàám ẹ̀kọ́ mọ́ ẹ̀wọ́n wá lé fi sórẹ́tùlẹ̀ àrọ́f òun ẹ̀lí èmi gidẹ́ rẹ̀ ẹ̀wọ́n lè gbogbo tọ́gbọ́ ayé jìlẹ̀ mẹ́fà sórẹ́tùlẹ̀ àdíyí ẹ̀wọ́n yá lé ọmọlẹ́sẹ̀ ìrèpíìtì gbogbo méje ẹ̀ kùrán láàwọn wà ibu ọ̀ láìbọn wà láàwọn àìlèkè dábálẹ̀ ọbẹ̀lẹ̀ láàwọn wà ibu kìdẹ́yìn fasara ma ìyàwó rídà ọgbẹ̀bọ̀ rẹ̀ ngbẹ̀bọ̀ láàwọn wà láìbọn láàwọn ọláhùn ìyà tí ó bóbi yó wọlẹ́ẹ̀bùn ọ ẹmọ múrídà tó wé pátárò múnẹ̀ láhùn máa nà ákìlì kí mò wé ọ̀rọ̀ ka ẹ̀nà kì ní láhùn ìṣẹ́lẹ̀ gbéyàn láhùn láhùn kàrẹ̀ ẹnẹ̀ ti gbéyàn láhùn wọ̀lẹ́ ìbò ń tàkì àwọn wà ti klọ́bù gwájíà ọ́ ìwágíà onúgbò wọn ti à ọ́ ìwágíà yẹ ń kí a bọ́ á dín kí a wọn gbọ́jọ́ ọ́ láwú ẹnẹ gbéyàn dínì ẹnẹ gbéyàn láwú wọlé ibùn yàtọ̀ láwú ti yéyìn ìklọ́bù òkè klọ́bù jẹ́ ọmọ ajé àmì àti bẹ́tẹ̀bẹ́tẹ́ kí má jẹ́ kó wọ́n lẹ́nu ìtẹ́lẹ̀ gbéyàn láwú gbàdínì wọn wọlé ibo ni àmàmì àti ó dàtọ́gbá anyofi club ní àti disco yàfọ́mù pàtí ìmúmẹ̀tò ìmúmẹ̀tò yọ́wọ́n àti báyìí jẹ́ ọláwọ́ anniversary kọ́ngẹ̀ dọ̀dọ̀ sí clb àmọ́ máa wí kó máa jọ máa wọ́n ti délẹ̀ náà máa ti é dẹ̀ èyí ọdọ́gùn mẹ́ta kò wọ́n jẹ́ ilẹ̀ ẹ̀dẹ̀ láìwọ̀ géèbù alébò láìwọ̀ géèbù àmì káfìrí bámi jáhìlì wọn láwòyẹ́ ni wọ́n iná dẹ́rọ àfẹ́rọ́ta wọ̀láyì oyin yọjú títàlá lẹ́yìn alhayawan wọ̀láyì ọmọlẹ́mù rẹ̀ ene doki mi ode yule un yumdu rata ne yumdu chokola tu do jona odu egba kene ka gbeyan ola un de batemada si kuno atu tu tu tu unwo dasha lului weke je ko yo titala domo kwane kecho wo àmọ́ ọ̀nà kí lọ rọ́ká àmọ́ ọ̀wẹ́ kí tẹ̀ jọ òdó ẹ̀wọ́n tí ọ̀wọ́ náà pìlà ẹ̀dẹ́ yìí láwọ̀ wọlé ìbùnúbí ìdùnnà lálẹ́ lẹ́nu wọ́n yóò ti ona kpoyi kwele mgbe yododo ire mgbe igbo yododo gbochigbo ya otetala gbochigbo gị anwụta ugbo oruo na-eke okọlọ yonyochi kụmadị aljana nwunye aljana lei ọmọnwụ nwede nchi daro ikọ̀ la ma wéètì èyìn lẹ́yìn màmá ló jẹun èkì agbòmọ́ ọjọ́ ọ̀nà nínú ọjọ́jẹ́ kádé òrùkó kìlẹ̀ gbọ́mọ̀ ọ̀wọ́ ní ìmọ̀nà ń àbẹ́ kìlẹ̀ gbọ́mọ̀ lẹ̀ gàlùkì alìmọ̀dé ìhìlẹ̀ mi. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا, ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون فإذا ركبوا في الفلك أمين أدو تنقل جونا ما دقوا منين ere o yo macha kwa ma ye akanya ami kabre makade a ma ye akanya manya ye abotan manya o de jetan kila ngamara bono unu bojo ki sono jale pane ngamara bo unlike kabre jamani yo ngini pé mùnáfíkà dín ẹ̀nà ìkì ìjàpàpà bòbòlò ìjọba ní ẹ̀yìn ni ìyá yìí ya òun rábọjọ́ tẹ mú gbẹ̀yàn ọjọ́ àmá káàbìrì ìkòyà níbi ànúmọ́ ìfẹ̀ ìdárọ́kìbó fìlfúlùkì má mẹ́jọ ọkọ̀ tẹ̀wò má mẹ́jọ ọkọ̀ tẹ̀wò ọkọ̀ ìyá yìí kọkọ̀ sínú ìdògo kàwé ilé sínú ìjù àwọ̀ ejò kó máa kẹ́ẹ̀dé ọkọ̀ eyé dagba dágbà kọ́kọ̀ lẹ́kìwé náà bóyí kàdé òun kìdẹ́ mẹ́wà kọ́kọ̀ wọlé ọ̀lẹ̀ tánú méjì èyí ìkèkú kàwọ̀ tí ní ju kìí ní dẹ́kọ̀ ogó fẹ̀yà sọ̀rọ̀hánàlá wẹ̀kẹ̀dé ọkọ̀ ìnílò bẹ́bọ̀ kí hypertension akúmápá ẹn kùmá déjú dó tí wọn kà hùjẹ́ ní na ògo ayé kí agbákọ́ ànà abúwó ka gbákọ́ ànà abúwó kà hùjọ́ kì gbákọ́ ànà abúwó ìwọ̀n gbátàtà tẹ́lẹ̀ ìwọ̀n àkàǹpọ̀ onugo kokidabu masalaji kaji umime wa abuche ni dogo idogo gbẹ̀yìn níbọn náà ti abájímá ìwọ́n kwà ní àwọn omi gbáyà tàtàtà ìgbàbí ọkọ̀ mọ́ àmúnẹ̀pàdù àjí òun yọ́ sàmì ìtẹ̀kú gínégíní ìsàmì ayò ìmìnà gínégíní kìí nàìjíríà jọ yìí oge yebi di lagos abegi port harcourt ẹkpọ tọkọ kẹdẹ ilé gbogbogbogbogbogbo ẹrù ibodò kí wọn ṣànàgẹ nù ẹgbẹ ọgbẹ ẹ kẹgàwọ tó ẹgàwọ yẹ ngbodò ó yálè fọmi sẹgbẹbọ ó yálè mana mi reda reda la do ma kakim di kontro goy ubo ke ko jura lo ndo gi ubo ke ko jura lo ide ngbo be ngbo ko ki de ide e o abaya tini lu ngbo gi nge ko jura lo ki ami ya ma di direction wake sona ya nu meji ti ku jali em bo ki em mo ban em mo bi ẹgbẹ́ agogo kagogo kẹ̀ẹ́ kago mẹ́wàá ń kàrẹ́ ẹtí ejú kẹ̀góòlù ẹmí mú góòlù mọ́ọ̀lù anẹ́dẹ́ ilẹ̀ o o agogo ẹwà kẹ̀ẹ́ agomọ́nù kìí agogo lẹ́kọ́ máa yàwó dìtì ìwọ̀ ẹ̀dẹ̀ because ọkọ̀ kàjí ní abájọ agomọ́nù àdéhùn rẹ̀ yìí ɛdi london abò mɛ ɛdzɔ yɛ ma n'atsi ta abò mɛ ɛdzɔ anɛ yi london n'atsi atule awa dɔ bɔ ŋa ma awa ka ɛdi united states of america ɔkɛnɛ washington dc abò mɛ ɛlayi eh, wa tule abadzɔ o yie ma ɔmɔlɛ. aago mẹ́ta pẹ̀lú yé máa dẹ aago mẹ́ta ọ̀rọ̀ka ẹ̀ máa òun àtò láàyò ni aago mẹ́ta ọ̀rọ̀ka ẹ kọ́ọ̀lù àwọn ní amẹ́ríkà bá yọ wà kí ẹ wọ́ jẹ́ mẹ́ ẹ wọ́ aago mẹ́ta máa lè ń agogo yìí máa ti kọ́lọ́ gbé yìí àbẹ̀ká agogo na àná gbé pẹ̀lẹ́ so alhamdulillah agogo ẹwọ́n mẹ́mdé dá agogo digital òun á kọ̀nfíìsì rẹ̀ tèédú lè ta because agogo ẹgbẹ̀mọ́dé digital mẹ́mdé analog ẹ̀yìn òyì àná gbé múnà tí kò àwọn ọ̀dọ́ orí ya máa agogo ẹ̀rọ àtẹ̀tẹ̀ tọ́ta digital náà ina ugbo iná n'asịsị ọla tó mú ẹkú mi ti sọ ní àjọ ẹgbẹ́ mẹ́rin ẹ̀kọ́ àkè màdé ara asịsị ọla lérò àtẹ̀tẹ̀ ọlọ́run ụmụ fẹ́lẹ̀ ẹná owó mọ̀ ìtago mẹ́wàá fẹ́lẹ̀ ẹmọ kọ́ mi ọla you be confused changa daga gadaji onlan Allah haka wai mi fa idha rakibu fil fulki ya e ga mi kafiri ke ma ya e mu jaji tebo kaji jene dogo kaji jene dogulu ya cikin mako yudu bajima da awullaha ma kwadoyo ma ko kwadoyo mọ̀kọ̀lẹ́sìn lẹ́hùn dí mọ́mọ́jọ́dodo kí ete gbogbo tí ẹ̀dọ̀ ma máa dín ní wọ́n ṣe olótòdí ọjọ́ fọlẹ́mà nàìjíríàhùn ilẹ̀lbẹ̀rẹ̀ ọjọ́ àwọn májàdúwé tí bá mọ̀kóbi ayé lẹ́tẹ́ òǹbìkejì mọ̀mú yàrá nípa kó ṣakadó ìdáhùn yóò ṣe kúrú táàkùn máa dàbí abẹ́ ẹ̀díwádẹ́mọ̀múnà dẹ́kọ̀ọ́ ọjọ́ ìmọ̀dábalẹ̀ ẹgbẹ́ kọkọ̀ àdògbò jáàjì àyè ọyọ́ kété máa dọ̀ yá rọ̀bẹ̀nà àǹkẹ́sìnà láìláha ìlọ́lá láìláha ìlọ́lá láìláha ìlọ́lá ọyọ́ kété máa dọ̀ kí mú má gbà yìí màmá kí nẹ́nẹ́ dókè àgbò nà tọ́jọ́ lè ní pẹ̀lú abalẹ̀ òun lẹ́

kuma don ki pẹ̀lú ẹ̀yún tàkì kó ya anya rí yányá kọ́lọ́ ledo ẹ̀bẹ̀ lẹ́dọ̀ ìyóde lẹ́odó ó ọ̀sẹ̀ máa lẹ òun ẹgbẹ́dẹ ẹ̀kọ́ ẹ̀ mọ̀ gbà egiri ina mo me ye ma mi ma nu moto mo moto nek moto lo le ti ya yin ko jo ma gba do e yo na mo ti de ma ma gba ngo de ni o ka ta la yi je ti o de un to moto o ma ma do yo wa le o mo mo o do e wa bi wa ni ya ma na won pe pe pe pe pe ya mi pa hudu ìkọ́nà rẹ̀ wí ọ̀hún lẹ àwọn ọ̀tọ̀ ìjòkó pọ̀ nìyà méjì ẹ̀rùn kí adéjú tó ń kí agbóhun amẹ́mọ́ wọn ọ̀dọ̀ agbá aláyé ìrìn ẹ̀jì amẹ́mọ́ wọn ọ̀dọ̀ fẹ́yà sọ̀hánàlá ẹ̀rùn yà wọn inú dè lẹ́ ìyàyò yín lábíà ẹnà dìde ọlọ́ zandiki mi lẹ́nu aṣòdìdọ́lá mi lẹ́nu فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا وتتلعكم هم دماغا كافرشي بما آتاهم الله mímá àtàwọn máa ti káfíríṣì kọjọ́ pẹ̀mí kọjọ́ dúnwó má lẹ́má àtẹ ìnáhùn pẹ̀hùn kàdúnwó má máa ti káfíríṣì kóhùn gbóhùn ìkùsọ́jọ́ ka ilé kò mí wọ́n ti wọ́n má une munu noma komale madoka anami anami ane aimi une munu noma ane aimi kuma adodo mama ka chokwa achokwa achokwa o na monu no ma na mi o du ma do ma choko okwo okwo to de o so jo do ma ba ma okwo ma o do ma ba ma en de no do mm mami do mama o yi dọ́mọ abámá maa kì kú èmi ọ̀dọ́ ẹ̀kẹ́ ẹ̀gbọ́ èmi ń dọ́mọ adẹ̀ ń dà á ń amẹ́lẹ́ akékòló ìmọ̀ dàbí bí atánẹ̀tẹ̀ rẹ̀ máa dà á ń maa akékòló ọ̀yà kí kiri kí ilẹ̀ jẹun máa kún ọkọ̀ yá ti káàbírìsì lè máa áti náà pẹ̀hùn kàdóhùnmá aláyọ̀lá kàdóhùnmá ọmọ kàkóhùnmá ọkọ̀ kàdóhùnmá káàbírìsì wọ́n mú bí ẹyún wọ̀rí ẹ̀tẹ̀mọ̀tẹ́rù òtítàlá òkè yọkùnmá yọkùnmá ajídàdìkè àmọ́ òtítàlá dàdí hà fọ́sọ́ ma dẹ̀hùn dẹ́gọ́kọ̀ ọjọ́ a ma tí ó a ma dóbò wún ọjọ́ ẹ ma yá ma yín èyí lẹ sọkọ ìdìbò bọ ọjọ́ rẹ̀ ẹnẹ gbọkọ ifẹ́ ìyọ ọjọ́ gbẹnẹkì bọ́ ní ìwọ̀n adé ẹ kẹ́ gbọ́ ó ọjà máa ta wọ́n lè dó gẹnẹ̀dó náà mú kọ́ríyàn ìmọ́jọ́ dúdú kéte ìgbégbé tí ó nà kí pọ́n náà kí mọ́jọ́ dúdú ká máa lé dada kọlọ yẹ ẹni tí jẹ́ pọ̀ ọjọ́ ọmọ adó kí òjì tẹ jì àjì àjì àyè lábẹ́ náà kó jà jì èkó ní. òjì jì àjì àyè ọmọ tí ìbílẹ̀ àlè rí dada máa rí òkòló jà bàbá náà. ọgbọ́ kejì mọ́ lọ ọ̀dọ̀ máa ń dẹ́gẹ̀ ní alídàdánú ìdàdá ó dé ṣe pẹ̀lú edu dẹ́kọ̀kọ̀ yọ́lẹ̀ rẹ̀ amẹ́hùn máa kó dáàrin mọ́tò ìgínà àgó dẹ́mú máa gó pẹ̀lú máa ló dámà mẹ́nà ọ̀gá ọwọ́ yóò máa ló rotúmọ̀ ha àníbi àkọlọ̀lọ́wọ̀ àrẹ́ ìwọ̀sọ́lẹ̀ ìyàkó dé ẹ̀dọ̀mọ̀ ọjọ́ kí أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون egidere mkpaala sokori mi kam du oyo boyo ameka giri maka boka nemi kodo ka e ma le te ji meli ti ene dole mbo do do ko ka nebi mbo maka do ko so titala mbo gi aka nebi mbo gi akola nebi e gba mbe maka do ko e titala yo be ke do ko e ko nebi ìwọ̀n dàmà wọ́n ṣe yóò dúdà mẹ́nà ọjà yá níbi wọ́n jó ẹni awàlámiyàrá ò àbídẹ́yìn àmà bí maka kọjọ́ dà níbi kwa ní ọmọ táàkì múdò jàmà wọn kó bá níbi kìdẹ́ ha àìdẹ̀ awàlámiyàrá ò má ṣe jù kúmà gbó kúmà tẹ́jú má dónẹ́ anna ja'alna haraman amina awa Ami harami mẹ́kà amúdó ṣubú ẹ̀yọ́ bàkànyàtẹ́n harami mẹ́kà ó nẹ́nu yàpẹ́nu dó kìráwí harami mẹ́kà òyàlẹ́múdá òyàmọ́láwọn bá ó yí pọ́pọ̀ rẹ̀ wẹ́ dó bìkẹ́wẹ́lẹ́ ráwí harami mẹ́kà ó yí múdàbí otinya ikpe kpọrọ egbi ubi kìsẹ́ ní nẹ́gbi kọwọ́ ọmọ ka iweta wọ́n takiwé arọ mi maka ẹ̀gbà ẹ̀hẹ́kọtẹ́ e e ọmọ iná arọ mi maka otinya mú dàbí amẹ́la yókó ma ń ka

máa yòyà ọmọ àmójí àtúkà ọmọ àmàtúpanu máa túpanu ọmọ àmẹ́nẹ̀ẹ̀dẹ̀ kéèké máa tòrìgìtì ọmọ tó dé mẹ́ àmà káàbìrì wọn jọ́gbò yí máa lẹ́múgbọ́lẹ́ ilẹ̀ òyí máa yá níbi muhammadu èèwò kọjọ́ bò mọ́dẹ̀ ẹnẹ kọjọ́ dọ́wákíwádé yú téwò lẹ́ta níbi muhammadu dama mama kafiri maka majani belief ume majali kako ukome ibrahim anibi ibrahim egbagi wa nodo maka isebi oju ibitane kakini rabbana wa asfihim rasulan na ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم إنك أنت العزيز الحكيم أدواك هو مجتان إبلي بلده ẹgbàkínú dọ̀ka bọ̀ǹṣà níbi ibrahim ṣe abraham ẹgbàgídọ́mọ́n ismail akwanekmanodo ìkọ́rọ̀tẹ̀ ìbíọjú èbí yẹ́ ni ó ọyọ rọ̀bẹ́nà wọ̀bọ̀ àfihàn rọ̀súlà múdùkwọ́nà ihò gidẹ́ rọ̀súlà lónúṣẹ́ ọláka ónúṣẹ́ lẹ́kẹ̀ẹ́dùkwọ́nà ibà gálùkì adẹ́dẹ̀ yẹ tìlú àlẹ́yìn ayátìhì ónúṣẹ́ lẹ́kẹ̀ẹ́dùkwọ́nà ibà gbáyà wẹ́kẹ̀ ó yá ni ọmọ kẹ́ni Ya yíwẹ̀ ihe wọ́n ṣe kíyì ọlọ́pìn wá dókùnmà ní a ní kẹ́yìn àdókùn ànàlẹ́ kí o máa fẹ́ bí wá o fẹ́ bí wá káfíríṣì òkúṣẹ́ kọjẹ́ wọ́n yóò alímù ọmọlẹ́kẹtẹ́rẹ̀bà wọ́n ṣẹ̀kúmẹ́ta ìwọ́n mú màá pàyí lè kí àwọn ọdún inwe mụ ma lenwodu nwu gị mọnụ na na emeka ya ma ame ama kabiri mese ma histri ko kwome ibrahim ìṣẹ̀bìbí lẹ́tàní ọyọ́ àpèbílẹ̀ sídíkọ́yọ́ ayé àpèbílẹ̀ kọ́ ìbílẹ̀ mẹ́hàmà kí pẹ̀kọ́tà ẹni dúró kọjọ́ ayé àpèbílẹ̀ ìwọ́ ìdójá nà máka yà á yá gbẹ̀bú rẹ̀ ní màlẹ́ takọjú àmà níbi dúdú ewu mẹ́ imúdọ́lọ́ ọ̀làkì ibrahim àtàwọn kàjálí ìgbélégbèlé ọlọ́lá lẹ́yìn wéjì náà káì ahmed

mẹ́kọ́ àná ọ̀fẹ́ gbàkótó ọ̀la haromen amina ìwá tọ́dọ̀dé yúgede sáà lọ́la bó ọwọ́ wọ́pọ̀ kó yàdáwé ma maka dáhùn àbọ̀ ọwọ́ wọ́ ẹ̀ owó owó wọ́lẹ̀ ga kàmọ́ dúdú kí abraha ibùnú ashram abraha bíní ashram gómìnà yánà sáàmù nìyí onu julius caesar julius caesar kó ohun tó yọ òun pékèjì mi kó má ti gọ́vọ̀nà history agele mọ̀ àwọn ti gọ́vọ̀nà yà ní sàn history lẹ́dọ̀mọ́ ìdí history kàbù mẹ́bọ̀bọ̀ ń amúdà mẹ́bọ̀bọ̀ ń pan ń gbóònú kọjọ́ ni kò tí la àfáàbùl ọ̀kọ̀dọ̀ ó àfáàbùl ọ̀kọ̀dọ̀ rẹ̀ lẹ́ èyí kì í dọ́ọ̀rẹ̀ líle mbókìdí ìmáni ọjọ́ ìjọ mọ́mú mayún mbókìdí ìmáni mọ́mọ́jọ́ gbàjọ́ mọ́mú mayún dábò na dèrìdèrì mẹ́wàá wọ́n na 20,000 ìkó mayún ọ̀hẹ́ ihò bẹ́ẹ̀kì ìyàdó àmàrà anya kẹrẹ̀bọ́ ọgbójá mi kírísítẹ̀n kó ẹ e má ma bà ó nú mọ̀ kẹ́ẹ̀dọ́ kẹrẹ̀bá ma dẹ̀ ẹ̀ àkàmàdó kàmàgbọ́nyà dín ní jíìsọ̀rọ̀ ẹ̀ẹ́dọ̀ ẹ̀ẹ́ kama kókó ma rọ yípa kóyò òun àmà kama yàdó àmàrà rẹ̀ òun ọ̀núlẹ̀ òun ìsíàmì gọ́gọ́nà méjì bá mi bàtálíọ̀n àmì sójà àmì túrùpù nánanánanánánánà mẹ́ló éwò lẹ́ òun bá mẹ́nu ọ̀la ọ̀pá pé òun lẹ́ gbogbo tó ṣe sọpọ́tù mẹ́yàn ọmọ alẹ́mùkẹ́gbà kó mẹ́yàn ọmọ kámsà olùkẹ́ ìdó kùránì ṣẹ̀ṣà olùkẹ́ àníbi muhammadu ṣẹ̀ṣùwọ́ olùkẹ́ kẹ́màká níbi ìdì náà yẹn àníbi ìsá kàká níbi ọjọ́ ìkejì wọn ṣe ní olùkẹ́ ìmọ̀lẹ́ ìmẹ́lì pé ìwọ̀kọ́jọ́ àti òṣàyàdé kùránì náà wà á gbà gbógi lè bí jesus màkúmámú kúmáròyún náà abele ma believe ojo ka ma believe jesus onu che ojo ma ke ojo ma ko pa ma chode e ko pa ma chode lei ngunu do en yo ma kuma yuna e kuma yuna lei umbeki babo makoya anga maboji madabal ka ka mebo o ya na mi arab dọ́gba taka níbi muhammadu kíwá àmì kírísítẹ̀nì arúlù máa papò ònú ìyá àtàtẹ ìyá mi kírísítẹ̀nì papò màkó yàwìn èmi gọ́bọ̀nà méjì jí àti leadership tó yọ́nà ìmọ̀mí sọ́jà káwọn máa kuma lóti yemen àmúnú àmì káfìrí lẹ bá dúkì dúbì máa iye nkùmàdó kẹrẹ bá máa dọ́ ọjọ́ yìí máa bẹ́ẹ̀ wọn ma ká mi tó ya bò má má ma wá nyá ká ma tẹ ma kpa má fàjá tó xilá la diyaar ma ye wo invade ma mi wo gba onu ko onu kì dọ́dà yìí kọjú akọ̀là máa ń wo èyìrí méjì anárìdá tìlwọ̀kú ha kò وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد amonu imiti akateyo mma doda mma aka mu nero yunai gbogi kọpọla ya ọjọ kọpọla onu akabiri lẹ kìí ni ọjọ kété ma lè bọ́dá bẹ́ẹ̀ olele ngojoli meli ngire Qur'ani ngwane olokangi rogwane ngani bia Muhammadu kaya ni Christian mene bok me o mamola yo o ma gumai to le papo religion le papo idu kwa kichi Islam amone bo mama chola be kichabo tumale bi Jesus ni Qur'ani li meli li meli li meli ngaya mawani oye malabo kurani jẹ́ àti imani gbélẹ̀ isi adulterated imani wọn lẹ́wọ̀n ìṣẹ́ni ìyẹ́ ni nílẹ̀dí na fatanu lmọ́mìnì na wọlmọ́mìnì àti súnmọ́ lẹ́mìyà túbú fọlẹ́hùn azábù jahannama wọlẹ́hùn azábù lẹ́xẹ̀ríkọ̀ àbúdó kí kákàyàbú bẹ́ẹ̀ kí ubókẹlẹ́mà kọ́ abúbulẹ́mà ìmá tí a kí kúmà gbálẹ̀ dẹ́nẹ́ ní òun náà yóò lọ́kọ̀tọ̀ lọ́wọ́lọ́ una kene yo ìṣẹ̀tọ́mọ̀ adé yóò ma kùránì akọ̀lá kìdẹ́ ojú bo jesus kìmàkó náàbò máa kìmàkó máa pa ẹ̀líkó mẹ́tẹ̀nà ti christ bẹ́bọ̀ ya takọ̀ Thank ah. you. Jara kama bi ya ke majala wani. Thank you.